mi rèpo wá lọ́jà. àìyá mi ìráyè o. ó ṣe kí ni. mi ìráyè ìyá. ṣé kò ní lọ bá mi rà. ìyá tèmi ló bẹ̀ mí iṣẹ́ lọ́nà ọjà. ìyá ẹ bẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ ìyá ẹ bẹ̀ ń ṣe. ìyá ṣe mọ̀ pé ìránṣẹ́ kan ò lè sin bàbá méjì. ìyá tèmi ló bẹ̀. ó wà nílé ra ó mà ṣe o. ìyá ẹ bẹ̀ ń ṣe. ẹ má má bọ ọmọ bú àmọ́ o ọlọ́run ló má ọmọ lọ́mọ lọ́dọ̀ ẹ ò gbọ́dọ̀ bọ́ Elédùmarè kí ni mo fi ṣe é kó o dẹ̀ ṣíjú àánú wò mí kó tẹ̀ ṣe ọmọ kan ṣe kó pèsè fẹ́mi náà tó wọ́n máa jíṣẹ́ fún mi ó mà ṣe o. ogun dáná ah, ah. awolo èmi mọ̀ rí náà ṣé kò sí o. ẹ kú ọjọ́ mẹ́ta. èmi nu. ah. mo ń gbúrò ọwọ́ àlà mo ṣáà ń gbọ́ rẹ̀ ń dáre kan kùn tí ń dáre wọn ní èé rí ni ní aṣọ ta yìí tọ́hún ṣé wọn náà lọ́kọ yìí náà ni ọ ti ṣiṣẹ́ láàárọ̀ yìí fún tiẹ̀. ọ̀rẹ́ mi àwòrán tó béèrè ó o. ogun dáná. kí ni wàá dé tó fún mi nírú èsì báyìí òní ń bẹ ń lébi aláìsí ọ̀dọ̀ ní mo ti ń wá tí mo ní fẹ́ fẹ́ wá rí ọ torí mo ní àwọn ọ̀rọ̀ kan lọ́kàn tí mo fẹ́ wá sọ fún ẹ ohun tí mo ṣe wá wá rí. àwòrò irú ọ̀rọ̀ wo ló fẹ́ bá mi sọ. sẹ́mi náà ló wá ń wò ní tìkàtẹ̀gbìn báyìí <laughs> nǹkan ọmọ kúkú mú ọ lára ògùn dáná ọ̀rẹ́ mi wọ́n ní korokò báyìí láàárọ̀ bá dé sí. pẹ̀lú rẹ ti ń bọ̀ rẹ wàá bọ̀ ní ìsìn ẹ ilẹ̀ ti ta sí n ò sì bọ́ sọ̀rọ̀ kan kó yẹ yìí ó tó bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní tó ọ lọ síbì kan màá sì fẹ́ kó o tẹ̀lé mi níbo ni ọ̀dọ̀ ọ̀rẹ́ mi dálé mọ́ ni màá fẹ́ àlọ́ yá oníbodè àpò. ìwọ náà mọ̀ pé wọ́n ní tí orí bá pẹ́ ńlẹ̀ ó máa ń di bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi tó bá pẹ́ ní àpẹ́jù èyí ò wá dáa mọ́. ní òótọ́ ni náà ṣùgbọ́n eléyìí ṣe tí ò lè ṣe sùúrù náà ni gbogbo nǹkan sùúrù ni gbogbo nǹkan. ogun dàgbà. ọ̀rẹ́ mi. kì í ṣe ata tóbìnrin lọ rí. ata náà ni. níbo ló wá gbà lọ aworo yóò. wo iná tí arábìnrin dá síbí. <laughs> ogun dáná. wo oníyẹ̀yẹ́ obìnrin wo bí tó wá sọ lótó sí. mọ́mọ́ pa mi sọ́jà pé o. ara ikú tó máa ń sun náà ni táwọn èèyàn máa fi ń pé jọ lórí ilé ẹ lórí ni. báwo la ti sọ̀rọ̀ ìwọ ọmọbìnrin sí sọ́ọ̀nì fìrò ní ìpara rẹ̀ báyìí lójú rẹ̀ nù sá. lójú ẹ nù. ṣèbí ìwọ náà mọ̀ gbọ́ ọlọ́run ló ń ṣe ọmọ. ìjà ò láá ṣe irú eléyìí dá ilé eyín tí wọ́n fẹ́ mọ ṣòro wá báyìí ní ẹ̀sìn kọ́mọkànsíjọ́ kan tó lúwa rẹ̀ ó dẹ̀yìn ní olúwa rẹ̀ ó ibi tá lọ nítorí rẹ̀ náà ìgbẹ́ náà ti ń bọ̀ òun lè yín lára ní ká wá tún jíṣẹ́ wọ́n ní kó fi eléyìí kó fi fọ́kọ mu eléyìí wọ́n ní kó fi sí gbẹ́rẹ́ mẹ́ta síwájú orí. gbà ó wọ́n ní kó fi eléyìí fọ́kọ mu. kí ló ti bá ṣe mí ṣe ìṣàánú mi ẹ ṣàánú mi ẹ torí ọlọ́run ẹ ẹ jọ torí ọlọ́run ẹ ṣàánú mi. ẹ lẹ́ o. bàbá olóyè ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ gbà mí ẹ gbà mí o sọ Àbújá náà. ẹ gbà mí o. ṣé kò tí ì lọlẹ̀ náà ni. ẹ gbà mí o kò lọlẹ̀. kò lọlẹ̀ o. ẹ̀yìn àti mo ti ń bọ̀. kò lọlẹ̀. ẹ̀yìn ọ̀rọ̀ tí mo ní wọ́n mú wá. ọ̀rẹ́. bàbá. ọgbà fúnra lára. ọtí pàǹdù ah, ah. ah, gbára. ọtí ìwà ọtí bá wọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kutu ẹni ẹ ṣe mọ ẹ ṣe mọ pẹpẹ àwùjọ bá ẹ ṣọra ẹni ẹ ṣọra ẹni ẹ ṣe pọ tó ẹwọn mi lè dúró pẹ ẹ tún jẹ kó rọ ní ọlọdún yìí ẹ jẹ kó rọ yẹn ṣàánú mi ẹ jẹ kó rọ yẹn. wọ́n ti padà wá máa rí yín. àfi bàbá bá lẹ̀ wọ́n náà wọ́n bá ẹ pẹ̀lẹ́ àṣùfúnkẹ́ pọ́nlé èmi rẹ o èmi rẹ o èmi rẹ kò yẹ mi o kò yẹ mi èmi rẹ o díẹ̀ díẹ̀ èmi rẹ èmi rẹ díẹ̀ báwo ló ti ṣe ń ṣe àṣùfúnkẹ́ eh. oh. ó yà láàmú kínní kó o lọ kínní àná tí bàbá mú wá kú. Eh. Populano. Populano. Populano. Populano. Populano. Populano. Populano. Populano. nǹkan jẹ ó jẹ ó bà nǹkan jẹ àkùkọ kọ lẹ́yìn ọkùnrin ilẹ̀ mú ah. ikú burúkú lílé ikú tí ò dáa ni báwo ni ènìyàn ṣe ń fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ tí ò ní dúró jẹ́ méjì àmì lẹ́nu wá jẹ́ pé àsìkò ìgbà tí ọkọ tí ìyàwó rẹ̀ finú ṣojú tó ti ń jìyà lérí pé kí ìyàwó òun bímọ ó fowó orú yẹsẹ ó fi tògìrì kó yọ ah, ògùn dáná ah, ó dàgbọ́ ẹ jẹ́ àlọ́ pé àwọn yòókù ká mọ̀ bá ti máa yanjú rẹ̀ kó o má jẹ́ kíyàwó ẹ̀ bọ́ torí irú àyè tó wọ̀ kí wo lẹ́nu awó wò kí ni jẹ́ bàbá tọ́jà bá láì inú ajá ní gbé ọwọ́ àtẹmọ́ ni mò ń sọ bí ẹlẹ́dẹ̀ ní gbé. sàlọ́bà sàlọ́bà wọ́n ọba ìlà ti ṣe yìí sàgbà. ọjọ́ má parẹ́ má má parẹ́ ẹ ṣeun yá tọ́mà ti sun ṣé ó dàtí gbádùn. ọkọ rẹ̀ ti balẹ̀ ṣó jẹun abẹ́ òmàye tó wà látọdún tó ti ń wà yìí tó jàjàre ọjọ́ hmm. má fi ròyìn parẹ́ tó ah. ṣe máa jẹun ni kó yá wa ọkọ rẹ̀ ti balẹ̀ ẹ̀kọ́ tó wà lórí ìkínú mo fọ́ fún ó mú ọkọ rẹ̀ ti balẹ̀ ojú rẹ̀ ti wálẹ̀ ó tẹ̀ ṣùgbọ́n ní mo ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀ mí. kí ló ṣe é ṣé kì í ṣe kó tún. ó mà tó ronú mà ní. inú wo ni lọ́rọ̀ obìnrin ti wù. ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun. ọmọ wọgán ọmọ fún ń ba lára mu. Ah òun ni mo ti ń tọ́jú. àbí àti dé mo wọ́kùn lẹ́rán. bí mo ṣe rò ó ti dayọ̀ oògùn eléyìí tó bàbá olóye mu wa bó ti mú tó sì sùn. ara ẹ ti balẹ̀ dáadáa kò sí nǹkan kan kò sí ìgbọ̀nù kan ẹlẹ́ ẹgbọ́n. ó tó ná ṣé bí wọn náà mọ̀ nǹkan pé àrùn ti ń ṣe yìí nígbà míì ó lè ṣe bí ìjọ kan èyí àrò yóò kú yóò kú ara rẹ. èyí ọgbẹ́ tó ti ṣé ó sì ti fi ilé eléyìí lé o kò sí nǹkan kan tó le àná fọkàn rẹ balẹ̀. ẹ mọ̀ lẹ́nu yìí fọkàn rẹ balẹ̀. ìwọ ló ń. ogun mo ti ń bọ̀ o mo bá ń dédé gbọ́ mo kàn ní mu gàrí ni ni mo bá mọ̀mọ̀ gbọ́ ń gbó kú o. yéyé ẹyin o ẹyin o yé ẹyin o. ọlọ́run mú ọ ọlọ́run mú ọ ọlọ́run mú ọ àṣùbùkẹ́ bàbá ah, bàbá àṣùbùkẹ́. ọ̀sùn ìgbẹ́ bá mi gbé bàbá ọ̀sùn ọ̀sùn ògúngbànà ó di péré ó di péré ó tún dàrínà kù ó tún tójú àlá tí n bá ní ọmọ jà kòkò tí n bá ní ọmọ jẹ kòló bí ẹni tí débi kò kú ọ̀run ni ohun tí o bá ti ń jẹ lájù ní ni kó o máa bá wọn jẹ mo sì yàn mo padà lẹ́yìn rẹ ó dìgbà ògùn dáná ó di gbẹrẹrẹ ó di kọrin ó di kése ó dárin nà kò ó dojú àlá ó dojú àlá ó wá dòkú aláwo bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pa àjẹjẹ àjẹjẹ mo gbẹ́ bá àjọ mo gbẹ́ àjẹjẹ mo gbẹ́ bá àjọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pa ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n sẹ́ẹ̀rì kásẹ̀nu adákẹ́ ni o. èyí tó ti ẹ̀dùn mi jù ń ni bí ọ̀rọ̀. Ah, kíkì ta pẹ́ẹ́lú kúrò jáde. kàlẹ́ lóye. ẹ wo lóde. àyà mi padà wá gbọ́. Ah. ẹ tó yọ láyà mi tó yìí. àwòrán. ẹ̀rù ti bà mí. ẹ̀rù kẹ òkú tó kù mo pè. òkú kẹ ah. bàbá ṣe bọ́ọ̀rẹ̀ lẹ́jọ́ jẹ́. báwo lẹ́rù wá ṣe ń bá a. kó tiẹ̀ jẹ́ pé ìyá kan náà ló bí tàwa pẹ̀lú ẹ̀pọ̀ kéèyàn kú kọ́mọ́ tí ìpè ìṣẹ́jú kan kéèyàn rẹ̀ ẹ̀dẹ̀kan kọjọ sí ìrọ̀lẹ́ ti darí lọ lẹ́nu ìṣe tó náà tọ̀ tàdédé wáyé sí wa. ẹ̀yin ni mo ń wáyé. ṣé o tún sí nǹkan o. ayọ̀ abara sí. kí ló dé. fúnkẹ́ mà ti bímọ. a kú oríire. ọ̀ṣun fúnkẹ́ kú ewu. kú ewu. ewu iná kì í pawọ́. àwòdì ó kú ewu. lóòótọ́ ni wọ́n wí wípé ti bi tiri la dálé ayé. bẹ́ẹ̀ ni ní ìgbà tí oníkálukú ti ń ti òde ọ̀run bọ̀ wá sí ìsálú ayé hmm. ni oníkálukú ti fi obì rẹ̀ kọ́ ọ̀run wáyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bí ènìyàn bá bí ọmọ tí obì kò bá wáyé. wọn ò ní pọ́kú oríire. ah ẹ̀jẹ̀ ká sọ bẹ́ẹ̀ ó kú ewu. ṣùgbọ́n ọlọ́run ó mọ̀ dùn mí o. wá jí àsìkò ìgbà tó bímọ náà ni ọkọ rẹ̀ ṣe aláìsí. bàbá ẹ má ah, ròjì. ẹjẹ́ adúpẹ́ ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹjẹ́ adúpẹ́ ọgbọ́n báyìí tó bá jẹ́ kí la fẹ́ ṣe. a ò lè mọ lọ́hùn. kí la fẹ́ ṣe. dájúdájú ọmọ tó bí yìí bàbá túndé la sọ ọmọ náà. ẹ kún dalẹ̀ torí wípé tó bá kíyèsí ọmọ náà ọmọ náà ó jọ bàbá rẹ. bàbá o kílẹ̀ tílẹ̀ fẹ́ sọ. mo ní bàbá túndé la sọ ọmọ náà. ẹ mọ nǹkan tó bí ni. ọkùnrin ló gbọ́dọ̀ bí. obìnrin ló mà bí. adùkẹ́ èmi nù tí ò sí kó mọ̀ bá sí nǹkan náà ni ibo ló ń lọ. ibi náà mo wà ìròyìn ayọ̀ mo mú wá. ìròyìn ayọ̀. bẹ́ẹ̀ ni ti bímọ ni. dẹ́kun ṣe jàre èyí ńlá bá wà tún fún káyọ̀ ní bímọ. òtítọ́ ọmọ ni ọ̀tún fún káyọ̀ ní dẹ́kun yí ọmọ bímọ. ìwọ ọmọ pé àdá ò lárò pin ni ọ̀tún fún kọ́mọ̀ ti bímọ lóòtítọ́ ibẹ̀ ni gbogbo àwọn ènìyàn kẹsẹ̀ tí wọ́n mọ̀ lọ. wí pé ọ̀tún fún ká bímọ lóòtọ́. bẹ́ẹ̀ ṣùgbọ́n òtí mi ò bá kojú mi báyìí mi ò lè gbàgbọ́. bá a bá débẹ̀ ìwọ ó mọ̀ pé òtítọ́ ló bímọ. ó dà ń tó àkùjọ débẹ̀ ọmọ kẹ̀. ẹ̀lẹ́ lé o ẹ̀lẹ́ lé o ẹ o ẹjọ́ kan ọlọ́run wò ó àmì o ọ̀túnfúnkẹ́ ibẹ̀ ń lé ìyá aláwọ̀ ẹ̀ka ọkọ̀ ọmọdé ẹ̀ka ọ̀rọ̀ ẹjọ́ kan ẹjọ́ kan bàbá ẹ̀ka a kó oríire náà. ẹ ọ̀tún fúnkẹ́ okú ewu. mo máa ṣe ń wo ẹṣẹ́pọ̀ ọ̀tún wo ẹṣẹ́ ń wo. bẹ́ẹ̀ o bímọ ah, bẹ́ẹ̀ o bímọ ọ̀tún fúnkẹ́. èmi gan-an mo wà nínú àwọn tó sọ pé òde bímọ mọ́lẹ̀ kódà gan-an ni mo sọ oyún ìjú ni oyún tó oníṣíkùn. ẹ ṣe bímọ oyún ìjú kan ọmọ ni nígbà tó oṣù dúró sí mi lára bí mo rí kó oṣù kìíní oṣù kẹjọ oṣù kẹta ọkàn tèmi kò tí ì sọpọ́ mọ́ ni. torí pé kí ni mi ti àmọ̀pọ̀ mo lè bí wọ́n lé ayé mi mọ́. ọdún kẹrìndínlógún ni tí mo ti wà nílé ọkọ mi tí mi rọ́mọ bí. ó jẹ́ ìyàlẹ́nu fún mi. ṣùgbọ́n olúwa tóbi lọ́ba. àbúrò ah, ọ̀yọ̀ ṣe wọn. àbúrò ọ̀yọ̀ ṣe kọ́ ló ń wò. àmì ó ẹ ṣeun. níbi táwọn ti wá sí kọ́lé láńlá ó yà mí lẹ́nu. wọ́n kọ́lé kàǹkàǹkà òun làwa ti ń wo aṣọ kẹsẹ̀ bá sọ pé sọ ń láyé lọ́rùn ni ọ̀rí tèmi náà ọ̀dẹ́rìndínlógún. bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ wọn lára oko. yóò dáa fún. àrùn tó ń jogójì ní jọ ọdúnrún àrùn tó ń jẹ bóyájẹ. gbogbo ló ní ṣe ìyá tó wà nù gan lọ sọ. ọ̀rí lókè odò aṣọ iyebíye báwo láàárọ̀ pààrọ̀ lọ́sàn aṣọ ọ̀sán pààrọ̀ lálẹ́ ló obìnrin ló bí àwa irú lórí náà wà ń kọ́ ọdún yìí. kanáà là ń sọ bó àṣẹ wọn náà òjò rọ̀ ó ní ká máa bá ó ní ká máa bó ń gbọ́n mi síta ebi wọn náà mọ̀ pápásá bọ́ra gáwù ni mí ọ̀fọ̀ tẹ ẹni tó lóbìnrin bẹ́ẹ̀ sì wá ni ẹni tó lóbìnrin bímọ òótọ́ ni ká ní sọmọ lóbìnrin ni tó bímọ fún mi bọ́mọdé mẹ́jọ ni èmi ò gbé kalẹ̀. ọ̀dẹ́ rìndé o ń bí èdè sàpínlẹ̀ àìmọ́rẹ́ eku dédé. bẹ́ẹ̀ mọ̀ ni. ká máa fojú fílẹ̀ ló kù. sèpétà wa ti lọ́mọdé mẹ́jọ. Ah, ah. bá a dé lọ́wọ́ nu. bá a jẹ́ lọ́dún kan. owó tabọ́ adé. nígbà tá a sẹ́ lọ́run. owó tabọ́ adé àbúrò ní jẹ́ fádé olóró. olóró bàbá o. olóró bàbá o ọkùnrin mẹ́ta ọlọ́rọ̀ bàbá o ọ̀dẹ́wálé o bàbá adẹ́rìnbí bàbá mọ lọ́mọ bọ̀ wọn ò bọkùnrin ah, jẹ bàbá lọ́bọ̀ kọ̀ bọkùnrin jẹ kọ̀ lọ́mọ bọ̀ wọn ò bọkùnrin jẹ ajẹ́rìí yín bàbá mo ṣe wọn bọ́dẹ̀ ṣe ṣe hmm. ọ̀sẹ̀ wọn rẹ̀ dèrè dé alọ́ba wọn wọgbó oní láti wọgbó eh, àwọn òjòyè wọ̀ pẹ́. ọ láti rí bẹ́ẹ̀. wọ́n wá láwọn ń sá ìṣèkó mọ́. àkómọ ah, bó kó láyà wọn tó ṣèkó mọ́. wọ́n mọ̀ láyà o. mo wọ ọmọ tuntun náà bẹ́ẹ̀ ni dáná ìbọn sun. Eh, ẹ ẹ ọmọ ìdáná ìbọn sun bàbá bọ̀mọ̀ wa rántí pọ̀ mọ̀ wọ́n wúlò fún mi lọ́jọ́ iwájú láti ẹjọ́ ògùn bàbá bàbá pọ̀ mọ́ náà lọ́ọ́ báyìí nígbà bàbá ìgbọ́n gbà tójú ogun le tójú ogun le tójú ogun le tójú ogun le fún ọmọ gbà tí mo sọmọ náà nù. bàbá ṣé ní ọ̀rọ̀ náà ìgbà ṣe wẹ́kí àbó òníṣẹ́ ọdẹ́rìndé. ọ̀rọ̀ wẹ́kí bó. bàbá nígbà tẹ́ lọ ojú ogun tẹ́ jágun ìdàṣẹ́gun tí ìrùkọ́kọ̀ òbí lára yín ń bẹ́ẹ̀ mẹ́ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ lego ń bẹ́ẹ̀ wẹ́ lego ego lewé ẹni mọ mí òkò mi ẹni kò mí ọmọ mi bẹ́ẹ̀ èmi àti kékeré mo ju ewé náà hmm. n bí mo bá wọn nílé àjíjá mo jáde bàbá mo wọn mo wà ẹwà ti yín ẹwà ti yín ẹni bá fojú di mi fojú di ó fojú di bẹ́wúrẹ́ bá jẹ lọ àpapọ̀ sílé. bẹ́ẹ̀ ni bàbá bá jẹ lọ àpapọ̀ sílé. ẹjọ́ ni bàbá ẹjọ́ ni bàbá ẹjọ́ ni ilé. ọ̀dẹ́wálé obìnrin mú ni kó mú dání dání o ìwọ ọ̀lọ́lé bàbá ìwọ ọ̀lọ́lé sọ́lé fún ọ̀lọ́lé bàbá àbí ọ̀yí ọ. ọ̀dẹ́ nìdí o ká lọ ló yá o lákòókò jí gbàgbọ́ lórí èjù lákòókò máa lọ lọ́wọ́ yá lọ́lé bàbá ọ̀lọ́mọ ni mọ̀ ní ẹ̀ka rẹ̀ ẹ̀ tó wá dúró ẹ̀ jíròrò ẹ̀ jíròrò ẹ̀ jíròrò ẹ̀ jíròrò ẹ̀ gbéra yín gbọ́n pé wọ́n tún ní ìyá mi. ẹ pọ̀ra yín. wọ́n tún ní ìyá mi ọkọ̀ mi dáadáa ọkọ̀ mi dáadáa. ẹ pọ̀ra yín o àti pọ̀ra iná ní. iná ní ó jó yín. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. àrà ni ó pa yín. àṣẹ àṣẹ bí ó ti rí ganan lẹ wíwùn. bẹ́ẹ̀ni àbí. mo ní ẹ kárí ni ẹlẹ́ǹjíròrò. bàbá mọ̀ ọ́ fún ní ìkànnì. ẹ fẹsẹ̀ bàbá yín dájú kí dìyà yọ kẹ́yìn kí n fi yín lẹ̀ wọlé mi n gbàdá lẹ́ mọ̀ pé kí dìpa ìsàwọ̀ ọ̀pẹ̀ yìí ni ẹ jẹ́ fi yín lẹ̀ o. ẹ fi wá lẹ̀ bàbá ọ̀síà ọ̀yà ọ̀yà fi wá lẹ̀ bàbá ju ọ̀tí ajú náà. bàbá mi o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ọkùnrin mẹ́ta ẹ kú àjàyè bàbá mi. olóró bàbá o bàbá mi bàbá o bàbá mi ọ̀rẹ́ kan ẹ káàbọ̀ bàjá yìí Fàtúndé òun bàbá mi. olóró bàbá o mo jẹ́ ìlú olóró bàbá o ọkùnrin mẹ́ta àti kékeré mojú ewé ọkùnrin mẹ́ta lágùn jẹ ọ̀pọ̀lọpọ̀ náà bọ̀rọ̀ ẹ̀dákùnrin ní gbọ́dọ̀ ajagba jìkìtì ajìkìtì jẹ́gẹ́ta ẹ̀rù jẹ̀jẹ̀ tí náà máa ní kòkókò òun náà lè yàgbà láti ní kòkókò ọ̀rí ẹ̀kọ́ bára yín ẹ̀ṣẹ̀ mi ò orí kìmí tẹ́ kí n lẹ kó bára yín. Ah ìwọ ló ní àkí o. ìwọ lọ kọ́ dá alẹ̀. orí bá ṣe ń kí mi oúnjẹ lórí mi ń dìde. ẹ má jẹ́ ó dìde bàbá. bó bá sì ń ṣe mí báwo ṣe ni ó dàbí bẹ́ni mo bẹ́ni pé mo wà lójú ogun. ẹ ò sí lójú ogun. ẹ ò sí lójú ogun bàbá. ẹ dẹ́ kò sí lójú ogun. Fábílẹ̀. Wọ́n bá mi. Ẹ̀gbọ́n rẹ̀ dà. Ìbẹ̀lẹ̀. Fábílẹ̀ ẹ̀gbọ́n mi bàbá mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bàbá. yẹ dà fún. ẹ̀yin ni mò ń wò bàbá mi. fàfúnkẹ́. ó bàbá ẹ káàbọ̀ mọ lọmọ bọ wọn bọmọ jẹ. bẹ́ẹ̀ni báàmì. bàbá lọmọ ah, kò bọmọ jẹ. bẹ́ẹ̀ni kò bọmọ jẹ. bẹ́ẹ̀ mẹ́rìndínlógún máa là alágbá ní bàbá tó bí mi lọ́mọ. òótọ́ ni bàbá. bàbá jó mẹ́jọ ìbẹ̀rẹ̀. àjó mẹ́jọ ìdúró. bẹ́ẹ̀ni bàbá jó ti ilé yìí tán àtúnlọ rẹ̀ jó tòde. ẹ parọ́ bàbá ẹni tí ọba mọ̀ ọdún jẹ́ náà lọ́wọ́ dárò ogun ẹ̀tẹ̀ dárò ogun ẹ̀tẹ̀ máa pàpà dárí ẹni máa sì tún pàpà ládò èèyàn hmm. agbó ilé lé àwọn àwọn aráàlú dọ̀pọ̀ ẹ̀mú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí wọn bá nídìí wọn gbúdọ̀ ta ni. bẹ́ẹ̀ni bàbá. oògùn oko lè mí hmm. mo lè ta àyàn látàwọlẹ̀. bẹ́ẹ̀ni ẹ fi parọ́ mi. fọfúnkẹ́. o bàbá ta ń bèrè mi. kò sí bàbá. kò sẹ́ ń bèrè yín. kò sẹ́ni ó bèrè mi. kò sí o. kò sí. kò sẹ́ni ó wá tẹ̀ wá yín. kò sí bàbá. o ò bèrè wárápá. mi ì réèyàn kankan bàbá. ọkùnrin tó ní kí n bá fi ṣòbí àlẹ̀ ńkọ́. mi ì róhùn náà o. kò wá. bẹ́ẹ̀ ni. kò wá bóyá oúnjẹ làwọn olóyè yẹn wá gbà. ó lè tó iná wá gbà kì í tó iná wá gbà. báyìí mi o ẹ ẹ tí ẹ dáadáa ń gbà tẹ wọlé. ẹ mi ò wò ẹ́ dáadáa. mo rí ọ bàbá rí ọ. ẹ wò mí látòkè dé sàlẹ̀. ọmọ mi. bẹ́ẹ̀ni. èmi ní bẹlá. n ò kí ọgbà pààrọ̀. bẹ́ẹ̀ni bàbá mi. bọ́ọ̀ ṣe wà ń gbà mo rogun náà lọ wà yìí. bẹ́ẹ̀ni bàbá o ẹ mọ̀ pé mo ti bímọ kan tó dé ni. bá mi ò mọ ní rìn mi ò mọ pé o ti bímọ. fábúnkẹ́. ó bàbá. ikùn rẹ mọ̀ lọ́lẹ̀ lọ́tọ̀. bẹ́ẹ̀ni bàbá ọbímọ. mo bímọ. ọbímọ bàbá. mo kàkíyèsí ikú rẹ. ẹgbẹ́ lọ gbọ́mọ náà wá kẹ́kí bàbá. gbé wá lọgbẹ́ wá. ọlọ́wọ́ bọ̀ wò ó. àti àti àti. ọbímọ lóòótọ́. ẹ̀bọ̀ wá ti gbà àdúpẹ́. ẹ̀bọ̀ wá ti gbà àdúpẹ́. ọlọ́wọ́ ṣe lọ máa lẹ́. àdúpẹ́. ẹ̀bọ̀ wá ti gbà àdúpẹ́. irú ẹ̀bọ̀ wò lẹ́rú tí ń bá. bàbá irú ẹ̀bọ̀ wò lẹ́rú tí ń bá tẹ́ ẹ jagun àjàṣẹ́gun lójú ogun náà. irú kankan òtún lára yín. àtúndé lọmọ bímọ ọmọ bímọ sílé yìí. ẹbọ mọ̀ gbà lóòótọ́ ẹbọ wá di gbà àdúgbà ẹbọ wá di gbà àdúgbà. ọ̀wọ́ bá ń gbọ́ mọ́ ń kí. ẹ gbà bá mi. bábí bábí bábí bábí bábí bábí. bí ìjọ fún yín. ẹ mọ̀ fọ́mọ kékeré ni. n ó kí ni baba, fẹ́ kí ni. baba, fẹ́ kí ni ọ̀jẹ̀ bàbá ó kí. ọ̀jẹ̀ bàbá ó kí. baba, fẹ́ kí. ọ̀fẹ́ kí. Fátúndé. wo bí baba, ṣe ṣọmọ kékeré. ọjọ́ mi ni mo fẹ́ kọ́ ọmọ ọmọ mi. bàbá fẹ́ kí. ó yẹ kí bàbá ó kí lóòótọ́. ọ̀jẹ̀ ń kí. bàbá. ọ̀jẹ̀ baba, ó kí. ọmọ tuntun àlejò ayé. ọmọ káàbọ̀ sílé olóró. bàbá fẹ́ kí ni. ọ̀fẹ́ kí. Ah. Fátúndé. Ó jọ mí lójú. Ṣé bá ṣe rí kọ́mọ kékeré nìyẹn ni? Kọ̀mọ̀ yé mi ò ń bá fẹ́ kí i ni. Eh? Wo bí bàbá ṣe ṣe ọmọ kékeré. Ṣé wàá ń bójú gidigidi? Wọ́n lè lágbà bọ́bá dàgbà ní yóò. Eh? Ẹ̀yin olóye. Ẹ̀yin lẹ́bọ̀ fúnkẹ́. Bàbá mi ewé lẹ́gbò. Egbò lewé. Ah, ah. Díẹ̀ díẹ̀ bàbá. Àtúnṣe àtúnṣe. Ọ̀rí nǹkan. Ọ̀rí nǹkan ojú ẹ ti ń wálé ìlú èyí. ọ̀dẹ́wálé ó bàbá ọ̀dẹ́rìndé ó bàbá ẹ wọlé sí ọwọlé kíá ọ̀sẹ̀ kíá ọ̀sẹ̀ kíá. wọ́n dán nǹkan wò nílùú wa yìí kí lẹ fẹ́ dánwò bàbá sẹ́ni lálé ṣe nǹkan lá. òótọ́ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yìí ní ṣe kan yìí. wọ́n dán nǹkan wò bàbá ọ̀dọ́ nǹkan wò fàbùkẹ́. ó bàbá ó di díẹ̀ lọ sí ìwọ bímọ. àná ni bàbá ọ̀dọ̀ tó sátidé. àná lọ bímọ. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀la lè mi ọ̀tún àná. bẹ́ẹ̀ ni. ọ̀la lè mi ọ̀sán ọmọ mi ló kọ o. Ah, bàbá ọ̀nà bò ọjọ́ mẹ́ta ni èso ló kọ. nbọ́jọ́ mẹ́jọ làásùn ló kọ́ lẹ̀ wá ẹjẹ aṣọ lọ́jọ́ mẹ́jọ sẹ́yìn náà mọ̀ pé ọjọ́ ọ̀bọ ti sátidé. ọ̀bọ ti sátidé. àwọn èèyàn ló kèrè àwọn èèyàn àwọn ti wálé. àwọn èèyàn jàgàjà. ní kùtù àìjọ ọ̀gá wà láàkọ́ dídé. àdélé làwọn ò ní n ò torí bàbá yín ṣe kó mọ̀ n ò torí bàbá ẹnìkan ṣe kó mọ̀ bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ mi bàbá wẹ̀ ni ọ wà lájò kó gbé sájò kó gbé sọ̀hún kó gbé sọ̀hún kó má wà bó ṣe wuni là á ṣe mọ̀lẹ́ ẹni bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ mi yóò ṣe ṣe tèmi lẹ gbọ́n ẹ̀yin ẹ̀yin eh, eh, eh, ọ̀dẹ́wálé owó bàbá ọ̀dẹ́rìndínlẹ́ bàbá ẹ wà ní bínú sí mi. ìbínú àtijọ́ ìbínú ìbínú ẹ̀wọ̀n òtẹ yín lálejò. àrọ́ ẹ má ṣe yọnu bàbá yìí ní bàbá wa. wọ́n bá ti wò yín ẹlẹ́ bínú. àbínú àbínú. mo ní ẹ bínú àbínú àbínú àbínú. kí bàbá yín wá mú mi. àbínú àti ẹ̀ ní bínú. ìbínú àtijọ́. ń bẹ́yìn ní bàbá wa. mẹ́nu ní bàbá tó bí alọ́mọ. fáfúnkẹ́. ó bàbá. ǹjọ́ tẹ̀ sí ránṣẹ́ sọ́kọ̀ rẹ̀ òun kò bímọ. bàbá o mo ti ránṣẹ́ wọ́n ránṣẹ́ padà sí mi wọ́n lọ́kọ̀ mi jábọ́ lórí ọ̀pẹ bàbá. a ti gbọ́nu bàbá. lẹ́ni tí ìyàwó rẹ̀ ṣẹ̀ bímọ bí dúdú lọ́mọ bí pupa tí èyí kò tiẹ̀ mọ ọlọ́jàbọ́ lórí. ẹnìkan ajábọ́ ẹnìkan ajábọ́ lórí ọ̀pẹ́ wa ìkọ́ yìí èyí. bọ́lọ̀ ń bá fẹ́. kí lẹ wí yẹn ná. àlá àlàáfíà lọkọ rẹ ó àṣẹ àṣẹ àṣẹ. ẹ yẹ kí n wọ ọmọ rẹ gbé sínú. lọ́ọ̀rẹ́ máa tọ́jú ọmọ rẹ orí ibú ọmọ ní ẹ kúlẹ̀ bàbá. èmi lọ débìlà wàá bá iná ní òdo. bàbá ẹ ǹlẹ́ ẹ mọ̀ mí ni. n ò mọ̀ wọn ti fẹ́ mọ̀ ọ́. Ah, èmi ni ọ̀rẹ́ ọkọ ọmọ yín tó ń ṣiṣẹ́ ní tájọ́ ń ṣiṣẹ́ lóko oko àjìdó lọ́hùn. lóko pátákó. bẹ́ẹ̀ ni bàbá. ǹlẹ́ yóò dáa fún ọ. ẹ o bàbá. yóò dáa fún ọ. ẹ o bàbá. yóò yí ọ. ẹ o. sára ti wálẹ̀. Ah, bàbá wàhálà wa pọ̀ lórí ọmọ náà. Ah, ó ti pọ̀ jù. ọlọ́wọ́ bí wàhálà yìí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. wàhálà yìí ò ní já sásán. àṣẹ àṣẹ ọṣẹ mo dúpẹ́. bàbá ṣùgbọ́n adùnsọ́tún adùnsọ́tì àtẹ̀wá àtẹ̀gbọ̀ ó kú lálẹ́ àná. Ah! ó kú à. wí kan náà ni. Ah, bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rẹ́ tímọ́tímọ́tì ni wọ́n rẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. òun wá kú ìwọ wá bẹ láàyè. bàbá sọ̀rọ̀ méjèèjì ọjọ́ ọ̀rọ̀ alákejì. ọba tẹ lòmí ẹ̀rọ àmọ́ ìwọ lọ láyà ìwọ làyà rẹ lọ lè wá túbọ̀ bàbá rẹ bàbá ọ̀rẹ́ wa dá ọ lọ́lá oore náà nígbà tó ń gbé sí ayé rẹ wọ́n sọ pé ìwọ làyà rẹ ti lágbo lẹ́yìn tó lè wá túbọ̀ ní tó kú. Oh, 사랑꾼이 달라고. ẹ sì ẹrọgùn àkóbá bí bàtà wọlé lọ máa ń lò ẹ sì dé ẹ bára yín sọ̀rọ̀ ìkẹyìn ẹ sọ̀rọ̀ ìkẹyìn. ọdẹ ọdẹ ìdè ẹgbẹ́ yàtọ̀ ńlẹ̀ ilé ń tó yín lé ó lè gbà wọlé ilé bàbá yín lè ẹ dùgbà. àbáwọn eléwúrẹ́ ò náà sọ pé bọ́wọ́ ìjọba náà kàn mọ́ bọ́ oríṣiríṣi àwọn abẹ́yẹ àbọ̀yè bọ́ṣẹ́ ẹ mọ rọra o ẹ mọ wọlé àbọrúbọyè àbọyèbọjẹ ẹkú àbọrúbọyè nígbà tí mo ń bá ẹbọ wá ti bà mo rò pé ẹ̀yin tẹ́ gbé wúrẹ́ wá ni torí oríṣiríṣi iṣẹ́ ní bẹ. ṣẹlẹ̀ yín náà mọ̀ pé obìnrin gbọ́n àkànbọ ọkọ ti lọ. bẹ́ẹ̀ ni ọmọ jẹmẹjọ tẹ lára wá àti hmm. rí ọwọ́ wa tẹ ẹnu bàbá. pé ọmọ ọjọ́ mẹ́jọ ni. bẹ́ẹ̀ ni bàbá. torí nǹkan tá a fẹ́ ṣe ikọ̀ gbọ́dọ̀ kọjá ọjọ́ ọmọ ọjọ́ mẹ́jọ. ọmọ ọjọ́ mẹ́jọ ni. ọjà náà kò burú ọgbà ìwọ gbé wọlé sí ẹ pé pé ṣé wọn. ọ gbé wọlé ẹ̀yin ọmọdé ẹ̀sìn <laughs> ẹ mọ̀ yàrá pọ̀ wò ah. ìwọ wá sáré lọ sọ́jà kọ́ ọ lọ sọ́dọ̀ àwọn ìyá tí ń talékulẹ̀ dáhùn kọ́ ọ béèrè mẹ́numọ́ ọ̀rà wa. mẹ́numọ́. bẹ́ẹ̀ ni ọ̀sáré ọ̀tètè lọ. oyè ọba. ọba mi ò ní pẹ́ dé. ó dáa. jẹ́ bí wọ́n ní ìtọ́ pé ìrọ́ pé ohun tá òṣè là ń wòye. ọ̀kadì la mi ò ní pẹ́ dé bàbá. ọ̀pọ̀ ọjọ́ ọjọ́ mẹ́jọ lọ o. ọ̀tètè báyìí kọ́ mi. mi ò ní pẹ́ dé. ẹ jẹun bàbá. bàbá fẹ́ ọba o. ọ̀dà kò burú ọba. sọ̀rọ̀ àwòrán abúgù lọ́ni. bàbá kí ló dé. ilé yín mọ̀ ṣòro wọ̀. èyí ti rí tí ilé mi ṣe ṣòro wọ̀. bàbá o. ṣé kì í ṣe pé o mu nǹkan mi. bàbá o ọmọ. ṣé irú sẹ́tẹ̀ bẹ́ẹ̀ fi ọmọ kékeré ń ṣe náà lè fẹ́ fẹ́ àgbàlagbà tó fokùn tó sínú ilé yìí ń ṣe. àbí owó ògbówó tó fẹ́ ṣe ń ṣe ọ́n wín. bàbá ọmọ. ẹ ṣe ṣe talagbalagba ń fún wa náà. talagbalagba wo ni. owó ńlá ni yóò. Ah, ah. ọmọ kékeré owó kékeré ni yóò. ṣé kì í ṣe pé ògbówó tó fẹ́ ṣe ló ń fi ọ lójú fìrìfìrì ọ̀dà kò burú ọ̀rìn tó ń bẹ̀ ah. ọ̀rìn tó ń bẹ̀ ṣe pé àbọ̀ mú nǹkan mi yọ ọmọ ẹni àgbàlagbà wo lọ́rí tó pokùn tó nílé tèmi nínú yàrá mi. ẹ̀rú ló fún àkúrọ́ ni ẹ sá mọ́ ọ̀bọ̀ àgbójú rẹ̀ ń bọ̀ fìdí ni ẹ mọ́ ọ̀bọ̀ ṣé kì í ṣe pọ̀ mú nǹkan yọ. wọn tún lè mọ fúra bí wọn ṣe tó yìí ọ̀dà náà ìdílé ẹ wọlé bá ń bẹ lápá báyìí. bọ́yọ̀ owó tó sì fẹ́ ṣẹ́ ní sẹ́yìn owó. ẹ wọlé ń bẹ lápá báyìí. kò ẹ rí ń bẹ. ọ̀dà náà. Ah, ayé mi bàjẹ́. bàjẹ́ bò. àkọ́bí mi ààrẹ náà ní. àkọ́bí yín bò ẹja bọ̀ kàná ẹja bọ̀ kàná. ayé mi bàjẹ́. ẹ mọ̀ sí ìjọ bàjẹ́. ọba mi lóyún alálẹ̀ lọ́ba ẹ̀ka alálẹ̀ mọ̀tẹ́ bàbá mọ̀tẹ́ wọn. ìjẹ́ mọ̀kẹ́tì bẹ́ẹ̀ ní ìsìn. àṣẹ mi bàjẹ́. ìjẹ́ mọ̀kẹ́tì bẹ́ẹ̀ ní ìsìn. ọ̀tẹ́ gbèsè. ẹ fi tàlẹ́ sí iná. àkọ́bí. ìjẹ́ mọ̀kẹ́tì bẹ́ẹ̀ ní ìsìn. àrẹ̀mọ mi. sẹ́fọ́ mi là á jà tó tẹ yan rìn. ẹ bá wa yanjú iṣẹ́ wa ná tẹ bá yanjú iṣẹ́ wa kẹ mọ yanjú tọmọ yín tọ́kù. kí la wí. ẹ kẹ̀kọ́ la. ẹ kẹ̀kọ́ la. kí n bá yanjú. ọ̀dà ọ̀dà tẹ̀mí mọ̀ mọ́. bàbá yẹ yẹ. gbọ́mọ rẹ jáde o. bọ́ọ̀ bá gbọ́mọ rẹ jáde. òkú òdì méjì ó yá bá wọn ó yá tètè kọ́ sáré. yẹ o yẹ yẹ yẹ orógbè kù mọ́lẹ̀ o yẹ yẹ yẹ yẹ mu mi lè lọ yẹ yẹ yẹ yẹ orógbè lọ́ba lóde rí bí mi lè ah, ah. dé. ọmọ fún ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ọmọ bàbá lórí ẹ̀ lẹ́ bàbá yìí ibẹ̀ ilé ìkàlẹ̀ ẹ̀ lẹ́ ah, ọmọ tó dá ọba yìí a sì lọ fẹ́ yọ náà fẹ́ yọ. ọmọ ìtọ́jú ọmọ ọlọ́pàá ẹ̀ lówó rẹ̀. olówó rẹ̀. ọmọ náà ọmọ bàbá olóró mi fẹ́ yín náà. ìlẹ́ o ẹ̀lẹ́ kọ̀. àbò la ti ní èdè àwòrán máa lè ọkọ mi ojú ẹ tiẹ̀ ló lé bó ṣe ń wọ dòbí pé. ọmọ tiẹ̀ gọ. elé mà tiẹ̀ gọ o ọmọdé ni. kò sì gbọ́n kò kò gbọ́n. àgbọn ní bàálà mi. Ah! Ah! òòrí nà ní. àbá ọmọ ọgbọ́n nǹkan. arákùnrin tá a jọ lójú ni àbá ọ̀làgbàlẹ̀. bóun ti ṣe jẹ́ ẹ ẹ̀ mọ̀ pé àgbà yẹn lẹ́yìn méjèèjì ni. Ah, àgbàyà ni àgbàyà ni bàbá tó bí ọlọ́mọ. etí ń dùn ọ ni. arákùnrin dìde nínú ọ ni. sọ ìwọ rẹ tó fi gbá mi o o ní fi ṣe nǹkan rẹ láyé. Ah! àwọn ẹ̀kọ́ ní fi ṣe nǹkan rẹ àwọn ọmọ nítorí bá wí ni. filẹ filẹ filẹ o filẹ wọ jẹmi nìkan kojú rẹ filẹ awẹ. ẹ ẹ lẹsẹ jọjọ tó sún dáṣe ìwọ ní dáadáa àfi kan ní àfi kan ní ah! àfi kan ní lóòótọ́ ni kò tún tẹ́sí àfi kan ní àfi kan ní lóòótọ́ sọlọ́wọ́ lágbà ló ní ná kí bàbá rẹ̀ ṣe ṣẹlẹ̀ yìí ná dára lọ́nà ló ti bàbá rẹ̀ ṣe ṣe ṣe ná wọ ná yé wọ ná yé yé wọ dáadáa àfi kan ní yé. No, no, no, no, no, no. Hey, what? Yeah. No, what? Oh, no. Ah, yeah, yeah. Yeah. Money down, boy. Yeah. Yeah, yeah. Yeah. Yeah. Money down, boy. Yeah ayé rẹ̀ ni wọ́n bá ọmọ bàbá burúkú nù ọ. ọmọ bàbá jáde olóró nù. ọ wọ́n olórí ibú ni ọ èèyàn méjì péré ń nà òdodo lánà tọkùn òun ká tí mo fún ọ ń bò lọ wà. bẹ́ẹ̀ni o mo dání. ọ mo dání. mo dání. sẹ́ni tí ọ ta wọn ọ̀nà tó ọmọ bàmí jẹ́ ọmọ mi lẹ̀ yìí mo ṣagbára wípé kí n kan tí ẹ lé nara yọ kan náà. kí ẹnìkan wa mọ̀ fi mi ta ikú òun náà mọ̀ mi lánàá gbé. irọ́ ni ọlọ́mọlé wọn àbí bẹ́ẹ̀ kọ́. mọ́mọ́lé wọn ọmọ ìyá onírú bẹ́ẹ̀ nù wọn ọmọ ìyá onírú àti ọmọ bàbá ògùdánà bẹ́ẹ̀ bá sọ ògùn mi bá sọ ògùn mi kékeré o. wọ́n nà ọ́ wọ́n nà wá rìbọn lé ọ̀rí bọ̀ mi láti dùn mí bọ́ mi. àti ọ̀pá ọ́. ohun tí wọ́n yìí jẹ́ lùyàn báwọn. gbà gbà gbà gbà gbà. Yeah ọlá ọmọlé wọn mọmọlé wọn ọmọ ìyá onírúbẹ́nu wọn ìkejì rèé o tiẹ̀ mọ̀ nsọ náà mọ̀ nsọ. mọmọlé wọn mọmọlé wọn sá lọ. orí láìláì jẹ́ òru arẹmu lẹ́wọ̀ bóun náà wá jẹ́ látòrò. orí bá. òòró mi lọ́dọ̀ ni. mo rò mi èmi wá lò ń ṣe láti ìjà yìí. ọmọ bàbá fàdèyí lọ́ba lódò irú eléyìn ọmọ kékeré fi ń tíhun ṣé kí mò jìnnà orí. lẹ́mi lẹ́sẹ̀ fún àwọn. ọ̀dà mi sí ńlá lódò ni ẹgbẹ́ bí wọ́n kán mọ dá lójú mọ nà dáadáa. ọmọ bàdèyí olóró ẹni mọ òkú ẹni kú ọmọ. mọ nà ọmọ rẹ̀ ṣe èyí. wọn náà wà rẹ ọyọwọ ti bàbá rẹ pé ìbẹ̀rẹ̀ bá mi ìbẹ̀rẹ̀ òun rè. ilé adé òjì rè. ọlọ́run náà kọ̀ ọlọ́run náà kọ̀ bọ́ta kòtó. bàbá fàdé. adé òjì. èmi mò ń kí yín. mò ń dá olóhùn. má tẹ̀lé ìwọ ni ọjà dá. òun rè òun rè èyí àgbàlagbà àyà ẹ ni. Ah! kọ̀ má lábúrú ẹ̀ ni kò jẹ́ náà. kọ́rọ́bọ́tọ̀ bí ọ̀ká. bàbá ń bọ́ mọ́ yín náà ni. ọba ń pa tọ̀jọ́ pa bàbá. ìwọ nìkan ìlú yìí ń bọ́ ni wọ́n pa ọ́ pọ̀ bọ́ wọ nìkan ọ̀rí ni wò jáńjálá. bàbá ẹ̀ dàpọ̀ mo ti ń bá a wí ẹ̀ tó dé. arágò yẹn ojú rẹ̀ wálẹ̀ mo sì rí pé egungun ọ̀ arágò yẹn yóò dà fún ọ. ọmọ ayé ni bàbá inú mi dùn bọ́ ọ ṣe kọ́ ọ lọ́gbọ́n. ọmọ tí yóò bá ti lẹ́kọ̀ọ́ láti ilé. báyọ̀ bá gbẹ́nu. mọ̀mọ́ pé mi ní ọkọ. ọmọ wo ni ọkọ. n ọkọ àkọ́gbà ni. Mm. àní n ọ̀tí ẹ̀kọ́ inú mi wá dùn bọ́ ọ ṣe bá ń kọ ọ. àmọ́ kè tó. bàbá mo ti ń bá ti ń bá kinní kó gun ẹnu yìí. ọ̀rọ̀ ìjà kọ́ adéòjì ọ̀rọ̀ ìjà kọ́. ǹjẹ́ mo sàrí fíkà sí ọmọ yín ni. n ò ní ọmọ sàrífísì mi. n kò tiẹ̀ jẹ́ rí yín. tàbílẹ̀ ńlẹ̀ yìí. ó bá mi. arákùnrin ìjà yìí tẹ̀ jàlé tí o dùn. ọ̀ bó o ṣe mi kò ṣe mi. bàbá ẹ̀ má tó jẹ́ wo ṣe. gbàngbà wọlé àlẹ́ wa wà yìí ẹ̀ wà tùjà. a tó jà. ẹ tún jà. nílà àwọn àgbàlagbà ọmọ àwò láàrin. a mọ òwòrán èmi pẹ̀lú èmi pẹ̀lú rẹ̀ á ṣèrò òwòrán. Ah, orúkọ lórí ibú nìwọ yìí. ọ̀gbọ́n. kọ́mọ bá gbà wájú rẹ̀ jà. ẹ àdámọ̀ àsánú ní àpògbò kó kó. ọmọ kò yí ju ọbọ. bàbá ẹ dákun o ti tó báwọn. ọmọ kò ju ọbọ. ẹ dákun. kọlẹsẹ kọmọ kọmọ rà gbà pé kà dáa fún ọ. bọ́bá ṣèmi ni wọ́n nà ọ́dọ̀ nílé ǹdẹ. olórí ibu ni ọ. bàbá ẹ dákun mo ti ẹ dákun. kà dáa fún ọ ọmọ rà gbà wájú rẹ fi. bàbá ẹ má jẹ́ wọ́n tó jà mọ́. sọ́kìlà ìbàdàn ẹ méje mọ́ tó rà méje mọ́ tó rà àwọn ọmọdé ìlú wọn lù ọ́ ilẹ̀ ilẹ̀ ọ̀dà báyìí náà tí mo ti ń bẹ̀ yẹn. nígbà ọjọ́ mi ọ̀rẹ́ mi bá jẹ́ àánú rẹ ti ṣe mí. èmi yíyá náà pariwo rẹ ọ̀rọ̀. ọ̀sẹ̀ yìí tó wọ́n bá ẹ̀ lọ́gùn lẹ́nu máa mi. n ò ní fi ọ́lẹ̀. ìwọ náà lọ́gùn. mo ní ọ̀nà ńlọ́gùn ó ní ọ̀nà ń dàgbò dàgbò kà olóró olóró ni ẹ e. olóró ni ẹ e. ìyá yọ ẹyin ò rí olóró ni e. ẹ olóró ni ẹ olóró mọ̀ọ́rán yìí àádùn máa ríra pé kí máa rẹ yìí máa rẹ yìí Fàtúndé bá mi ọkùnrin ẹ̀ lọ́wọ́ nírú ẹ̀ lẹ́ o a tún máa padà ríra. ilé ìyá ọmọ nílùú. Ah! àwọn ọmọ pẹ́ kọ́ ló yẹ jẹun sí ọlá. ilé ìyá ọmọ nílùú ọ̀nà àtùbọ̀ àná. ọ̀nà ọjà dídí wa náà tẹ̀mọ́ ọgbọ́n. èdìmọ̀ wáyé yìí. iye ló yọ. ó jàre. bẹ́ẹ̀ ni ọmọ ilẹ̀ ọ̀dídé ẹ̀kọ́ ọjọ́ lọ́jà. ẹ̀sìnkú ìlú wa yìí. yóò wá sí nǹkan kan ẹ̀ máa rẹ́ wú lọ́sàn-án. kò sí nǹkan kan torí kọ́ mọ́ bá sí kan mo ṣe wá. bóò ló ti àwọn ajé. ìdá ìdá ìmọ̀ òun rẹ̀ òun rẹ̀. kí ni ìmọ̀ òun. àbí ìkọ́ni. orí kó lórí ibu ni ọ. tani ọ̀sán rẹ̀ sọ̀tún sọ̀nà. àwọn méjì ìdílé ojú yẹ̀ mí fún àwọn méjì ni. ṣé ò lé ọjà rẹ dúọ́nà. èyí ló yẹ ọmọ gbọ́ gbogbo rẹ tó bá yá. ẹ ẹ dúró torí ipò ọmọ yìí ti ṣàlàyé ọ̀rọ̀ fún mi kò sì tí ìjẹ́bí bá ti wí. wá wá ni ní sùúrù. èyí ló yẹ. ó jẹ́ wá rí. yàtọ̀ kẹ́lẹ́gbẹ́ ni yàtọ̀ kẹ́lẹ́gbẹ́ jáde yìí jẹ́ yanjú ọ̀rọ̀ yìí fún wọn ni o wọ́n jẹ́ ká yanjú rẹ̀ fún wọn ni ẹ̀jẹ̀ wá jẹ́ ṣe bá gbà ní mi. ọ̀rẹ́ ìyàwó ìwà lọ́jà kò rí ọmọ tuntun ọwọ́ ó jẹ́ wá rí orí wọn ló. ọjà parí rẹ̀ fún wọn ni ọjà náà fi pàmòdé méjì ni wọn. bẹ́ẹ̀ ni wọn parí rẹ̀ ẹgbẹ́ sì ní ọyàn ọjẹ lódò. bẹ́ẹ̀ bàbá ìjà tẹ ẹjà o ti ń lérí lé pé egungun òun. ó lérí mẹ́mi. ẹ má mi. kò sì dùn mọ́ mi nú. mo ti kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ wọ́. mo adé ọ̀ya ẹ bá ta ẹ bá jìyà ẹ tún jà yín o. wọ́n nà ọ́. já máa wòran tiẹ̀. bí wò ó lọ. lọ́tọ̀ lù. lù. lù. lù. lù tí ìyá rẹ bá ọjọ́ tó ra yọ ọjọ́ àjọ kò sínú. sani wá fàrán ká ìwọ ṣẹṣẹ pé tìdí palẹ̀ wúrẹ́ kẹ́ńkẹ́ ẹni gbìmọ̀ràn mi. ẹ wà gbàyà náà tóní ń wá fàrà kọba ìwọ tó ṣe pé kí ìyípalẹ̀. Ah, ǹlẹ́ olórí. olóyè ẹyin tí ẹ olórí lórí. ẹ mọ̀ lẹ̀. o jàre. ẹ kú ìlú yìí. àwa nù. ẹ kú ijọ́ mẹ́ta. ẹ lẹ̀. ẹ ti kú ààfin náà. wá olórí. fún lómi mu. olóyè ẹ̀yin náà wò kò sí gbánú rẹ̀ ní bàbù fún yín. èmo lè fẹnu mú omi kábíyèsí ni. omi kábíyèsí. omi kábíyèsí ni. ńgbà náà wà ń kọ́. ẹ ẹ lè fẹnu mú mo ṣe sọ bẹ́ẹ̀ tí gbá bá wà ń bẹ báyìí wọn ò bù fún yín. ẹgbẹ́ lèmi àtọkọ rẹ kábíyèsí ọ̀hún. ọ̀rọ̀ yìí àbí mi ẹ̀yin àti kábíyèsí ẹgbẹ́. ẹgbẹ́ tí wọ́n bá tiẹ̀ jù lọ lọ́jọ́ orí. ìkọjá ààyè. wọ́n ní ìwọ wo ìwọ ta ni ah. mi bọ́ sọ̀rọ̀ ní ìkọjá ààyè báyìí. ẹgbẹ́ lè ẹ̀kọ́ rẹ adé lè mí lọ. ìyún ìwọ àti kábíyèsí ọ̀hún lóye. kábíyèsí lèmi. ẹ kọjá àyè yín. kábíyèsí lèmi. sọ wá ní nǹkan tẹ́ ẹ sọ ẹ kọjá àyè yín bí n bá sì délé wọn mẹjọ yín dọdọ kábíyèsí sẹ́yìn lè sọ bẹ́ẹ̀ lójú kábíyèsí. ní kí kábíyèsí ó mókun wá ní kí kábíyèsí ó mókun lọ kọ́ wá fi dè mí kọ́ wá fi dè mí. ìtọ́ wà lára rẹ ni ó dì ọ́ bá ah, ah. o bá jẹ́ kí n mọ mi lẹ́rọ̀ kí rọra mú wọ ọrọ wọn sí mọ lọ láyọ̀ àtàlà òkúra. kí ni ọ̀rọ̀ àṣẹlẹ̀. tòbóyún ní bẹ níkùn rẹ yìí. ó wá jẹun jó òrírí. ọmọ náà ká ní ṣe púpọ̀ ká o. ṣé bọ́mọ inú èrè ní dẹ́rù pèrè bọ́ọ̀ bá jẹ́ rẹ ní ó ṣe ọ̀rọ̀ alákejì báyìí lọ́ọ́ ti bí. ẹ wí àbọ̀bá lẹ́nu ọjọ́ sì wá tì yín àgbàyà ni yín nǹkan tí wọ́n pè yín láìláì jẹ́ a ti bọ̀wọ̀ fún yẹn ẹ̀fúnra yín lọ́wọ́ ọ̀sẹ̀ ti gbọ́ ń wàá jẹ́ kí kábíyèsí ó gbọ́ ṣùgbọ́n ní pé yín tẹ́lẹ̀ ìwọ̀n níbí bí wọ́n bá bí lójú yín wọ́n bí lẹ́yìn yín. ìwọ ewo olùdaríkẹ ìrọmọ lẹ́yìn ejò. gbogbo ilé ẹmọ ìdí pàtàkì tá a fi wà ń bí lónìí nítorí ìgbòkègbodò ọ̀ṣun fúnkẹ́ ta wù kó náwó. bọ́mọ náà wá o. ọmọ náà rèé ẹ̀yin ìjòyè. kábíyèsí o. kí ni yín o. àṣẹ. wọ́n ní ìtọ́pẹ́ ìrọ́pẹ́ ẹni tí ó ṣe là ń wò yìí. kábíyèsí ojú ọkà ó pé èèyàn gbọ́ ọkà ó bí dànù. bẹ́ẹ̀ni. ìwé ìlàmọ̀ rí ànírí báyìí báyìí. àṣẹ ṣé ẹ̀yin gan-an mọ̀ wípé mi ì jáde láàfin. bẹ́ẹ̀ni. tí ò bá sì nídìí obìnrin kì í jẹ́ kì í ṣe irú ọ̀sán fúnkẹ́ tó yẹ kó mọ ṣe nǹkan kí n mọ jọjú síbẹ̀. fún ohun pàtàkì tó ṣe nù lúwa yìí ojú òsì ní tiẹ̀ ọ̀sán fúnkẹ́. àṣà ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀. ilé rẹ̀ ò ní dàrú. ọmọ tí ọlọ́run fi ta ọlọ́rẹ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀. àṣẹ àbíyé yóò dà fún ọ náà. àṣẹ ìyáàfin. abiyesi. bá ń gbé gbáyé bá ń gbé fún ọ̀sán fún un kẹ́. abiyesi. kò fi ta ọlọ́rẹ. ẹ ṣeun o. kábíyèsí. mo fi gbogbo ẹ̀ lé yín lọ́wọ́ o. kábíyèsí. kábíyèsí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ jẹ́ ti ṣe kó lè kó bá ti rí àwọn bẹ́ẹ̀ kọ́ kí apọ́nà á pè wá. àbí àbí àbí. ní rí bí. báyìí báyìí ni kójú wa mọ́ rí kójú wa mọ́ padà rí báyìí báyìí. tó oh, àwa débi tó lóògùn tí ì sà ọmọ ọ̀hún rèé ní ìgbà tí ọ̀ṣun fún kẹ́ tó ń wọ́ ọmọ náà tó wá sọ́tún tó wá sósì a rí mọ̀ wípé kò sí nǹkan tí òrìṣà òkè ń ṣe é tì àwa wá sí ìdí ibi tá a gbé ń sin òrìṣà òkè níbi tí ọlọ́run àṣẹ tó ti so igi pẹ̀lú àpáta pọ̀ tó sọ ìbọn wọn di ọ̀kan ṣoṣo tó ní kí egbò igi náà kó jáde láti inú òkúta kí igi náà kó sì wá fi orí. Thank you.